الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون الله تعالى تيجي وصايه tí ó jí wa sáàyè tó jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí lẹ́yìn náà tó tún wá yọ̀ǹda fún wa láti kí ìrun tàárọ̀ yìí abẹ́ àlọ́ Ta'ala kí ó gba ìrun náà ní ìbádà fún wa dáadáa tí ọlọ́run tó ti ṣe fún wa <clears throat> ọlọ́run jẹ́ kí ọ̀kankan ó bàjẹ́ ń bẹ̀ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. inshallah ta'ala <clears throat> ní ọ̀rọ̀ yìí àkànfẹ́ <clears throat> ṣàlàyé ṣókí nípa kí ni pàtàkì ayatul kursi ṣókí náà la ṣàlàyé fún wa òfìṣe tó pọ̀ kí ni èrè ń jẹ́ ti ń bẹ nínú kíka ayatul kursi òjíṣẹ́ ńlá muhammad alayhi wa alihi wa sallam ó sọ fún wa wípé ayatul kursi yìí òun náà ni aya tí ó tóbi jù nínú alukur'an sàábé tí a ń pè ní abu umama albahili orúkọ rẹ̀ gangan ni sudai bunu ajilan ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man qara'a ayatal kursiyyi dubura kulli salatin maktubatin lam yamna'u <clears throat> min dukhulil jannati illa al-maut lam yamna'u min dukhulil jannati illa al-maut ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdìsí ní àlàáfíà <clears throat> insha Allah ta'ala Sheikh Al-Albani wọ́n sọ àìnú sọ ìlú jàmí rò pé um, ó ní Imam Nasa'i ló gbanú amẹ́lẹ̀ yà wọn wàlá ìlú olójijì ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ẹni yòówù ẹni yòówù ń bí yóò máa jẹ́ mùsùlùmí o tó bá ń ké ayatul kursi lẹ́yìn gbogbo ìrun ọ̀ràn yẹn pátápátá ó ké ṣubú ìtàn ó sálámà ó ká ayatul kursi ó kí zuri ó sálámà ó ka ayatul kursi ó kí asiri ó sálámà ó kí ayatul kursi ó kí magribi ó sálámà ó ka ayatul kursi ó kí ṣáì ó sálámà ayatul kursi lójoojúmọ́ ilé ayé bẹ́ẹ̀ ló ṣe wá ń ṣe dúbúrì kulli salati maktuba gbogbo ìrun ọ̀ràn yẹn ànàmọ́dì lam yamna'u min dukhulil kò sí nǹkan kan tí ń di lọ́wọ́ láti mọ́ tí wà lè jẹ́ náà illa limot àìtí ikú náà ni oti ji jù wà àlùjànnà subhanallah kò sí nǹkan kan di lọ́wọ́ ju pe ó sì wà láyé lọ nídàkejì ó fi àgbé téèyàn bá ń ka leyin gbogbo irun ntánàbí ń ni pé yóò wà àlùjànnà ti kú ọkàn yẹn balẹ̀ pé insha Allah ta'ala ọmọ nínú àwọn àǹfààní tó wà fún ayatul kursi ni ẹ̀rí pé ńgbà táwọn kéékèèké àwọn afá kan àmọ́ ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa táwọn afá pé tí ẹ bá ń ké ah, eh, eh, àyà yìí tí ó pọ̀ tó pàtàkì inú Qur'an náà ó wà ní Suratu Tawbah kan pé èèyàn ní kú níjọ́ yẹn eh, lákọ̀díjà akùn èèyàn bá ń ké làkàdíjà akùn.

òun ní àyà tó tóbi jù ní Quran báwo la ṣe mọ̀ pé òun ló tóbi jù ní Quran òun ní ọ̀rọ̀ tí anabi sọ sallallahu alayhi wa alihi wa sallam fún Ubay ibn Ka'ab Ubay ibn Ka'ab radiyallahu ta'ala anhu òun ló béèrè lọ́wọ́ ó béèrè Ka'ab òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam béèrè lọ́wọ́ pé ayu ayatin fi kitabillahi a'zamu

ẹ̀rí pé tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ yẹn lásìkò yẹn yóò kò ní gbàgbé mọ́ kò ní gbàgbé bí ká béèrè lọ́wọ́ ọmọ kékeré kan kí lorúkọ bàbá bàbá ẹ̀ ah, ẹgbẹ́ kò lè mọ̀ ọkọ bàbá tiẹ̀ ni ó mọ̀ bá sọ fún kò ní gbàgbé mọ́ lásìkò ká kàn pé ká sọ pé orúkọ bàbá bàbá rẹ̀ ń jẹ́ báyìí ó ti kọ́kọ́ dà á láàmú yóò ụ wa ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum àmọ́ Ubay pàṣẹ ti ẹ̀jọ́ náà ẹ̀kọ́ àwọn sọ̀hábà ọlọ́mọ nǹkan wọn lẹ́kọ̀ọ́ ní Allahu la ilaha illa huwa al-hayyul mi Ubay wa ní fadaraba fi sadri ànábì gbà ńláyà tu ọmọ tó bá yẹ kó gbọ́ aláya ní ìsìn ẹlòmí ò tún lọ torí àsìkò tá a wáyé ti dàsìkò ẹlẹgẹ́ mo ní kódà ànábì tún gba aláya ẹ̀rí ah, ah. gbígbà aláya tá a sọ pé ó fọwọ́ gbígbà tó yẹn fọ́ gbọ́ ọmọ lẹ́yìn pé àwọn ah, kárí kárí kárí àyà rẹ̀ ló wá fi ọwọ́ gba ń jọ́nà fún mccall lẹ́yìn náà ló wá sọ wípé ọlọ́run ọba àlekè ọlá Eh, ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ọlọ́run ọba yóò lè kuna ilmu àníhàn láká fọ̀túsárù bí ìwòtọ́sàdù ọlọ́run ọba yóò ṣe ìmọ̀ ní rọrùn fún ọ hmm? tí ó dùn ọ̀nù tí ó sì ṣe tí ó mú ọ sórí rẹ̀ lànàbí wa sọ pé wàlẹ́dì nafsu muhammadin bi yẹ́dì yìí <clears throat> fi ẹni tí ẹ̀mí muhammad wà lọ́wọ́ rẹ̀ búra aya. inna le hadi ile aya lisanu wa shafatain dájúdájú ó ń bẹ fún aya tó kùrù sí aya yìí ahọ́n kan àti ètè méjì hmm? aya tó kùrù sí ní ahọ́n àti kíni àti ètè méjì takọ́dẹ́sà lẹ́mẹ́lìk ìndẹ́sà kìlọ̀ àrìṣ tó fi ń fọ ọlọ́run ọba mọ́ ní ibi àrìṣì ọlọ́run àrìṣì ọlọ́run aya tó kùrù sí ní ahọ́n kan bẹ́ẹ̀ àti ètè méjì tó fi ń ṣàfọ̀mọ́ fún ta ni àfọ̀mọ́ ni hadith wà ní sọ́ọ̀yì muslim so ẹ̀kọ́ mẹ́ta láti fàyọ náà yàtọ̀ lókè sí alákọ̀ọ́kọ́ tí ẹ̀ bá ń ké lẹ́yìn gbogbo ìran ọ̀ràn yẹn sọ̀látù ṣubú ìta ń pè sọ̀látù fàjìrí zoro asri magrebi ṣáà tó bá ti ń sálámọ̀ tán gbogbo akáàrì tó bá rí oṣù tó bá kí ayá tó kúrò sí ìbẹ́ẹ̀rẹ̀ èèyàn yóò wà àlìjẹ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní ayá tóbi jù nínú alukur'an ẹlẹ́ẹ̀kẹta ó ní ahọ́n kan àti kíni ètè méjì tó fi ń ṣe àfọ̀mọ́ ọlọ́run ní abẹ́ kínní abẹ́ àrṣì ọlọ́run nínú rẹ̀ òun náà tún ni pé òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ẹnikẹ́ni tó bá kí ayatul kursi ní alẹ́ kó tó sùn hmm, ọlọ́run ọba fúnra rẹ̀ yóò yan màláìkà kan tí onítọ̀hún tí ó máa ṣọ́ títí tilẹ̀ òfin mọ́ nígbà tí n bá fẹ́ sùn lálẹ́ tó bá ka ayatul kursi ọlọ́run bá lè kí ọlá yóò ṣe kíni yóò yan màláìka kan tí tí ó máa ṣọ́ nínú àwọn ẹ̀kọ́ ni hadithi Ubay ibn Ka'b yìí náà ó ní ana Ubay ibn Ka'b ana Ubay ibn Ka'b radiyallahu ta'ala ani kana lahu jurunun min tamurin ó ní ah, orísà ẹ̀pẹ́ bí àwa tá à ń wà lóńdó state ń bí àwa tá à ń lọ kòkòkò á ní orí fábí tá ń sá kòkó sí àwọn tí ò ń ṣe gbin kòkó àwọn náà tó jẹ́ pé ẹ̀gẹ́ ni wọ́n ń gbìn wọ́n níbi tí wọ́n máa ń sá láfún sí òrìṣà ó wá ní ti jùrù ó níbi tó ń sá dábìnù sí ẹ̀pẹ́ dábìnù tútù ni wọ́n máa ń sá tí ó fi gbẹ ni hmm. dábìnù tá à ń pèlè sòmọ́kà déètì lédè òyìnbó fakana yankus tó bá ti wá sá síbẹ̀ yóò rí pé ó ti dín kílẹ̀ tó mọ́ eléyìí sì yàtọ̀ sí ti láfún tó jẹ́ pé kàńkà láfún yẹn pé tẹ́ bá ti sá tó bá ti gbẹ yóò sanra kí yóò dàbẹ̀ pé wọ́n ti jí ká <laughs> ó yàtọ̀ ẹ fáhàrọ̀ sá òdà àtàlà nígbà tó dòrú ijọ́ kan alẹ́jọ́ kan òun ó tiẹ̀ ẹni tó wá máa ń jí dábínú òun yìí fàyídà òwà bí dáàbà ti ń ṣíbi hí àlọ́gọ́lá mílíọ̀nù mọ́tàlẹ́ nígbà tí ilẹ̀ ṣú tó wá ń ṣe ọ lókàn dédé rí ẹranko kan tó dàbí ọmọ alimọ talim tó ti bàlágà ó jọ èèyàn tí wọ́n wò pé kíní yìí dábàá kan ni ẹ̀dá kan orí ẹ̀dá kan tó jọ ọ̀yàn tó ti bàlágà bóyá bí ọmọ fifteen years hmm? fasalama ali suhana ìbẹ́yìí wá ṣe kíní ọba salama sí farọ́dà ali isalam ẹ̀dá yẹn náà dáhùn dáhùn salama fàkọ́lá máa àǹtà ẹ̀rí pé kò béèrè pé mẹ́nu àǹtà kò sọ pé ta ni ẹ́ máa àǹtà kí ni ọ́ ẹ̀gbọ́n wò pé kìí sí èèyàn ni òye sọ pé ta ni ọ́ hmm. ẹ̀rí pé àyà kan wà ní koran tí ọlọ́run sọ fáwọn ọ̀ṣẹ́ wọ pé à ń tún wà máa tá àbùdú náà mi dùn nílà ẹ̀yìn àti tẹ̀ ń sìn yàtọ̀ sọ́lọ́run hátọ́bù jahannam pé ìṣẹ́pẹ́ gíná jáàmù mọ̀ ni tọ́lá àwọn ará mọ́kà wá ń fà náà bí ṣe ẹ̀yẹ ń jọ náà pé ah, ó ti rọ pé gbogbo tí wọ́n ń sìn ní òwò ọ̀nà jésù náà ṣe bí wọ́n ń sìn hmm, apá kan náà fún tẹ́sítì sọ ẹ̀bọ̀ tọrọ yẹn téèyàn bá gbọ́ lárúbáwá dáadáa wọn ò farabalẹ̀ ni o máa tààbùdùn ọlọ́ọ̀ sọ pé mẹ́ń tààbùdùn ìǹtẹ́ǹsìn náà àwọn tí ò lẹ́mìí so ọlọ́run sọ pé mẹ́ń tààbùdùn so àwọn nǹkan tẹ́ǹsìn tí ò lẹ́mìí yẹn bí òkúta yẹn pọ́lọ́ náà sọ pé iná hmm? ọlọ́run ní àsìkò iná náà wàkúdù hànẹ́sù wàlẹ̀jàrọ̀ nítàfikò ní ọmọ ènìyàn àti òkúta àwọn òkúta àwọn afọ́ntẹ̀sírí ní àwọn òkúta tí àwọn èèyàn ń bọ̀ láyé tí wọ́n ń tapò sí àti oríṣiríṣi láàfikò so ló fi béèrè pé what are you ta ni kò sọ pé kí ló jẹ́ <laughs> dalibéèrè lẹ́yìn wallahu ta'ala alam ẹni ẹ̀kan dáa ó wá tún sọ pé jinniyun am insiyun àǹjẹ̀nú ni àbẹ́yàn kọ́ọ̀lá jìnnì ẹni ẹ̀kan dáa ni àǹjẹ̀nú lòun àǹjẹ̀nú lòun ẹgbẹ́ àǹjẹ̀nú ń tà lè rí ni wọ́n nítorí yẹn náà kì í ṣàǹjẹ̀nú yẹn lórí àwọ̀ yẹn ó gbé wọ̀ ni tẹ̀pá àfa sọ pé jinnu látara janna kí nǹkan nta ní koruru kò rúurú ìdájá nàlẹ́ ìlò ẹgbẹ́ anábì Ibrahim náà ló ń sọ̀rọ̀ ń pa rẹ̀ nígbà tó nlele òòrùn hmm? tó ni ṣé lè àlejò ọlọ́run bí tó ní nígbà tí kíni nígbà tí òkùnkùn tún kùn tíràwọ̀ tó jáde ẹgbẹ́ inú tíra fàwákìú ìdájá ilẹ̀ tó rù bá ti náà nǹkan tó wà nù tá a lè rí hmm, òní ẹ̀rí pé ẹ̀ báwọn dókítà gan lọ fi kínní tí wọ́n scan ti yẹn ń wò náà kí pé yẹn rọ mọ pàṣẹ kínní kan mọ̀ mú fún wọn ti wá kọ́ wọn láwọn oríṣiríṣi ẹ̀kọ́ ilé ìní kínní kan ilé ìní kínní kan ṣùgbọ́n wọ́n ní taari yẹn gangan kọ́ ni àǹjẹ̀nú ó gbé àwọ̀ yẹn wọ̀ ni a lè fojú rí wọn láti ara orúkọ wọn gan so lọ́rọ̀ kan ṣáwó lálẹ́ jẹ̀nú lò kọ́ọ̀là fana wàlì yaddak náà wálì ní yadak ó paláṣẹ ni fún mi lọ́wọ́ ẹ̀ fànà wálì àhú yàdà ó àǹjánù bá náwó sí látara fa àlàyé fa ìlú tafa àlàyé náà wàlà yóò náà wílù náà wílù fànà wílù ni ìlú máa wọlé ń bẹ̀ náà wàlà yóò náà wílù fa àlàyé fa ìlú. kò tíye na wíì na fún mi lọ́wọ́ fana wàlà yàdà ò wà fún lọ́wọ́ rẹ fàídà yàdù ú yàdù kàlíbí a bó ṣe wá fún ọ bẹ́ẹ̀ ló ń sọ pé ọwọ́ ẹ̀dà yorùbá tá a sọ mọ́wẹ́ wá bó ṣe wá fún lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ kàn wọ ajá ni ṣé lè sáà lẹ́ẹ̀kan ó jọ èèyàn kódà gùlámù ló pè ṣíbù lọ gùlámù mọ̀tẹ́lìm ọ̀dọ́ tó ti bàlágà ńgbà tí wọ́n náwó ló bá dọwọ́ ajá ẹgbẹ́ àwọn ìjẹ̀nu tàgbọ́ yóò rí wọ́n ń pè yẹn ó tún ti yí ó tún ti yí padà ọ bá dọwọ́ ajá wà ṣáàrù ó ṣáàrù kálẹ́mí irun ara rẹ̀ irun ajá ni kọ́ọ̀l àjẹ̀nù ni hádà ọ̀bẹ́yìn ni hádà kọ́lùkọ́lù kọ́ọ̀lá kọ́dí alimátìlì jinnu ẹ̀dá yẹn wá ń sọ fún pé gbogbo àwọn àǹjẹ̀nú mọ̀ pé anàmọ́ fi hímọ́rọ́ jù lánà aṣáàdùmínì kò sẹ́nìkan tó burú nu wọn tó ohun tó ń wò yìí o àwọn àǹjẹ̀nú fúnra wọn mọ̀ pé kò sẹ́ni tó le tó ẹ̀pá àwọn náà máa ń fanu ọ̀rọ̀ rẹ̀ lè má rí bẹ́ẹ̀ ṣé o lè má rí bẹ́ẹ̀ ṣé yóò le tó ṣẹ̀tàn ìbílísù àyàfi tá a jẹ́ pé bílísù fúnra ẹ̀ gàngàn wallahu ta'ala alam kò sẹ́ni tó burú tóun kọ́là fáàmù ẹja àbíkà kí ló gbé ọ débí bẹ́ẹ̀ ń béèrè lọ́wọ́ àǹjànà kọ́là bàlágọ́ náà annaka tuhibbu sadaqa agbúrò ni o pé o nífẹ̀ẹ́ àti máa tọrẹ àwọn àwọn gbúrò ó sì lè jẹ́ pé ó fi pọ́nra rẹ̀ lé pé kò wá fẹ́ pé mo gbọ́ fi yẹn là ń pẹ́ fi pé ah, kí lẹ téèyàn bá yíwú débi tó bá yàgbàdo wọ́n máa fún tí ò bá ti ya ju mẹ́ta lọ wọn mu lólè nígbà tá a la wá ya mẹ́ta tiwa náà ẹkú òníkan ní dá sọ̀rọ̀ lè jọ́nà bá wọn ni wallahu méjèèjì ni a gbọ́ ipe hmm, o onífẹ̀ẹ́ sọ̀dàkọ̀ fàjẹ́ iná àwa náà wá wá a wá láti wá òbẹ́rẹ̀ òbèrè kí ló lè là wá lọ́wọ́ yín tẹ́ẹ̀fì ní kò nira báyàn tẹ́ẹ̀fì lè táàfì ní rí wàhálà látọ̀dọ̀ yín ilẹ̀ alẹ́ ti fi suratul Baqara ó láyà ètò àánú suratul Baqara yìí ni Allahu la ilaha illa huwa al dé parí ẹ̀ yẹn ayatul ẹni tó bá kà láàárọ̀ nù yín lálẹ́ nù yín á dáàbò bò a ó sì ṣọ́ hmm? kúrò lọ́dọ̀ wa lọ́dọ̀ àlìjànú fi wà máa ń kọ́ ọ́là àhínà ẹ ń bá sì sọ nígbà tílẹ̀ bá má na hata nà hátà yomsia títí tílẹ̀ ó fi ṣúnjọ́ náà láàmú dáàbò bò lọ́wọ́ àwọn àjànú ilé náà lọ ń fi lọ ń bá nǹkan tí àbú rẹ̀ rọrọ̀ díẹ̀ lọ tán láàánú sọ́nà hadithi mi tó ní ànábì ní kó máa ṣọ́ ibi tí wọ́n ń kó sí ní Madina ó pọ̀ báwọn yẹn ṣe kẹ́ jákà a lè gbà ká máa kó dẹ̀lómi òfin ní oúnjẹ òwúlò mọ́ báyìí owó ní ká máa lo ọ̀rọ̀ sọkúsọ ní oúnjẹ lájẹ lálẹ́ àná oúnjẹ látúnjẹ láàárọ̀ owó olóúnjẹ ò ṣe ní wúlò lónìí store value oúnjẹ gangan lónìí kí ló dé tá à pariwo pé oúnjẹ wọn hmm? so oúnjẹ yẹn gangan wọn ń kó pamọ́ nígbà yá ànábì ẹni téèyàn bá fún yàn lóúnjẹ mi <clears throat> mọ̀ pé ń tọ̀ wọn ò sí ohun tí mo sọ náà àwẹ̀ tó wá ní owó ló dáa ounje lọ pé àwọn èèyàn nídìí owó mọ́ ó fi hàn pé àwọn èèyàn yìí ṣe tálíkà ní àwùjọ tí wọ́n ń bì ó ó fún yàn lóúnjẹ ní owó ní fún mi ó ebi ò pa kó sínú nìyẹn kéèyàn fún ẹlòmíì tó nídìí tó ní bùkátà sùn jẹ lọ́rọ̀ kan ṣe kan tó wá ji oúnjẹ yẹn ó níjọ́ jọ kẹta ló wá òun ní fi ló wá ní òun ó kọ́ kan kó jọ kó fi hùn lẹ̀ bá ti lè mọ kí kúrò sí ẹ̀ máa là lọ́wọ́ àwọn àjẹnù máa dáàbò ti bí náà sọ nám ó wá lé sọmú kan gé e nítorí àsìkò wá ní ètò sọ fún ìyàwó sọ fún ànábì ànábì òdodo ló olórí àwọn òpùrọ́nù ṣèitán èṣù kan nínú àwọn èṣù ni ṣùgbọ́n o èyí tó sọ fún ọ yẹn òdodo ni ẹ torí pé náà lèyẹn ni tó sọ fún ọba ìbùnà káàbù yìí tẹ ẹ bá lè kí aya tó kùrù sí tẹ ká láàárọ̀ lóru láì lálẹ́ á sọ yín á sì là yín lọ́wọ́ wọn títí níbi aburú wọn ni o òfin mọ́ bẹ́ẹ̀ bá ké láàárọ̀ tílẹ̀ ó fi ṣú lásọyìn àdáàbòbò yìí kò níbi aburú ọwọ́ wọn. falama asbaha ata rasulallah gba tílẹ̀ mọ́ ọba ìbálòbá nàbí fàdákàrọ̀ dàlíkàlà ó wá sọ fún nǹkan tó ń gbọ́ yẹn fàkọ́ọ́lá sọ́dàkọ́lá hobbies ẹ̀gbọ́n tá nàbí tó sọ́dàkọ́lá hobbies alhobbies ní sẹ́pẹ̀ ní hobbies lẹ́gbìn ní tí ò hmm. ṣùgbọ́n èèyàn ẹ̀dá abú ni mo so hadith yẹn ah, ó ṣe pàtàkì ah, kí a gbọ́ yìí náà ah, wípé nínú àwọn tá a rí kọ́nu ayatul kursi ò ní pé kíkà rẹ̀ lálẹ́ yóò ṣe sábàbí yẹn ni okùnfà ààbò àti ìṣọ́ níbi aburú àwọn ìjànà tílẹ̀ òfin kíkà rẹ̀ tá a tún pè ní kíké tó bàbá wọn lẹ yorùbá wọn ṣe láàrin kíkà àti kíké wọn kúránì àmọ́ ń ké ni ó sì torí pé kìí ṣe pá ń sọ lọrọ gbígbà tá ń wọn máa ń ké ewì ni mo rò pé tí wá rí pé kìí ṣe òun pá ń ka nǹkan ni látara á ní kíké yẹn tá a bá yóò ṣe okùnfà yẹn ni sábàbí ààbò àti ṣọ́kù níbi aburú àwọn àjẹnú tílẹ̀ ò ṣe kí ni tí ó fi ṣù khud adi ilfawaid ẹ jẹ́ ká mú lo àwọn àǹfààní sheikh ibn al-Uthaymin rahimahullah rahmatan wasi'a ó ní tí wọ́n bá ní ká máa ṣe nǹkan kan ní ẹ̀sìn ká kẹ́kọ̀ọ́ àǹfààní tá a fẹ́ jẹ́ ń bẹ̀ tá a bá ń ṣe kínní yẹn ká máa fi sẹ́mi àǹfààní yẹn ó lóore fún wa ju ẹni tó kàn ń ṣe láì máa àǹfààní yẹn lọ pàtàkì nǹkan yẹn ó ṣe kó lóore fún wa ká mọ̀ pàtàkì tá à ń ṣe jù láyé náà gan àìsábà ṣe nǹkan kan láì mọ̀ pàtàkì ẹ̀ o àìsábà ṣe ẹni tó lọ wo bọ́ọ̀lù kò sídìí tó fi lọ ní entertainment yẹn ni pé yóò rí ìwúrí ìyá pé inú rẹ̀ ó dùn ìdí fi lọ́nà ẹni tí ó ní kó mọ̀ wò mọ́ yóò ṣàlàyé fún àwọn àwọn dọ́rọ̀ àwọn aburú tàbí ìnira tàbí àwọn nǹkan tí ó lè tara rẹ̀ jáde tó lè ṣòun fún rẹ̀ lọ́ṣẹ́ ìgbà náà ló tó lè gbọ́ wallahu ta'ala alam kọ́lọ̀ fún alágbòye ọ̀rọ̀ ilé jẹ́ ṣókí nǹkan tá a fẹ́ sọ fún wa sọ ayatul kursi tábà ti kírun tán léèyàn oníṣẹ́ àfikàrò mi kò ṣe ayatul kursi kò ṣe pàtàkì fún wa torí pé àlùjánnà ni gbogbo wa ń lé ọlọ́run ní sáré rú ilẹ̀ mọ̀tìrọ̀ tí mi rọ̀ bí kún wájà náà ti na àrùtò àsánà wá tí wọ́n láti rẹ̀ ẹ̀sà lápá ń tètè ẹ̀sáré ìjì ẹ̀sì gágbáka tàbí kò lè kọ̀yọ̀ nípa dáa kí lọ́lọ́run wá ní ká máa wá kiri òun náà làjẹ́nà gbogbo pé mò ń kírun mò ń gbáwé bó láfẹ́ lọ àlùjẹ́nà ẹni tó wá ní kò sídìí kankan tó fi ń kírun kàn fẹ́ ọlọ́run ni wọn ò lálùjẹ́nà ẹ̀ ọlọ́run á fi sínú náà torí wípé nínú tí máa jẹ́ kéèyàn wọ ọ̀nà gangan òun ni àìmọ̀mọ̀ bẹ̀rù náà tí bá rántí àdéta nábì arákùnrin kan kánàbì tó dà nábì tí ó gbajúmọ̀ mọ́ka ó máa ń fáwọn alálàájì lómi omi wọn mọ́ka gan tó kú tọmọ rẹ̀ ń béèrè lọ́wọ́ ànábì ńgbà tánábì dá ànábì pé bo ni bàbá wa nínú náà bàbá rẹ̀ wa ẹ̀gbẹ́ngbà tó béèrè lọ́wọ́ ànábì pé kí ni sábàbí tó fi wọná gbólóhùn allahumma inni a'udhu bika min àdàbìnà ọlọ́run làmí níbi ìyà aná kò jáde lẹ́nu bàbá rẹ̀ rí tó fi kú so tẹ́yìn bá ní confidence kí àwa ò lè gangan ni yóò ṣe sábàbí rẹ̀ ìbẹ̀rù náà ìpayà náà gangan ṣe sábàbí kéèyàn máa wọ̀ ṣàánú gbọ́dọ̀ máa wá àlìjẹ̀nà nínú tí máa jẹ́ kéèyàn wọ àlìjẹ̀nà náà kéèyàn máa wá àlìjẹ̀nà اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا تبارك الدنيا فيكم àbí ìbéèrè kan agbára yìí lórí bàbá sùn naam wàlékún sálàm tó wà. Fẹ́ṣọ̀ mi ni pé alẹ́ yìí tí wọ́n bá fẹ́ kàn án. mélòó ní kéèyàn kà bẹ́ẹ̀ akéwọ́ tó fẹ́ ní bẹ́ẹ̀ kéèyàn kà kéèyàn fẹ́ bí abẹ́rẹ́ atẹ́gùn sọ́wọ́ kéèyàn fi para. nínú nọ́ọ̀sù tó wá látọ̀dọ̀ ànábì wọn sọ pé ká kí lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin wọ́n kàn tó bá kí ni ó fi hàn pé náà ọ̀kan ti tó yàn mo rò pé ẹlẹ́ẹ̀kejì pé yẹn ó wà á fi atẹ́gùn ìyẹn suratul ikhlas àti mu'awizataini nìyẹn ah, mu'awizatani ó ní suratul ikhlas yẹn kul huwallahu ahad dílẹ̀ kul a'udhu bi rabbil falak dílẹ̀ kul a'udhu bi rabbin nas dílẹ̀ òun lákọ̀ọ́kọ́ fẹ́ atẹ́gùn tó ní tọ́ fẹ́rẹ́fẹ́ nínú sọ́wọ́ àwàkà kúlú aláwọ̀ délẹ̀ kúlú àwọn fanákì délẹ̀ kúlú àwọn dọ̀rọ̀bì náà sì délẹ̀ àṣẹ wàá fi rárá bẹ̀rẹ̀ látòrí bí ẹsẹ̀ wa gbogbo ibi tó wà lára wa. abadi wa a á fi rárá bẹ́ẹ̀ á tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì a kì í sọ́wọ́ yẹn a tún fi ṣe lẹ́ẹ̀kẹta ìyẹn ni wọ́n ní ká fi sọ́wọ́ kì í ṣe ayatul kursi wallahu ta'ala alim ara nǹkan táwọn ń ṣe lálẹ́ náà ni torí pé àtijọ́ tí ànábì tara ànábì òyà nípasẹ̀ <laughs> ẹrù tí wọ́n sàfà ànábì kíkan náà àwọn Yẹhudi tó mú irun tí wọ́n wá fi sínú tí wọ́n wá lọ wọ́n pọ̀fọ̀ sí wọ́n lọ jù sínú kànga tó wá nílàpá lára ànábì láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń là nínú idán ọmọlẹ́kà méjì wá sọ́dọ̀ rẹ̀ kan ní orí rẹ̀ kan lẹ́sẹ̀ rẹ̀ pé wọ́n ké muhawiza kéyìn wọ́n láti jẹ́ yẹn kánábì tó sùn lálẹ́ olùmọ̀ǹké suratul ikhlas kúlọ̀ ọ̀tún lọ́fọlákà tí náà sì sátẹ̀lẹ̀wọ̀ rẹ̀ méjèèjì tí ó tẹ̀ lẹ́yìn tó di kọ́ fún atẹ́gùn fẹ́rẹ́fẹ́ tó atẹ́gùn tó nítọ́ fẹ́rẹ́fẹ́ nù sí yóò wá fìlà ara bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wallahu a'lam ní ẹ̀ tìrì yẹn. tó allahumma rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alaina ya maulana wa tub 'alaina innaka anta at-tawwabur rahim wahdina wa waffiqna ila al-haqqi wa ila هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما رب اجعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلة يسيرة ولا تسلط علينا من لا يخوفك ولا يرحمنا وعافنا عاقبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وثبتنا وعجرنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا رحمة الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته